pack your things and get out of the marriage like for real ìwọ obìnrin tó mọṣẹ́ ṣe ìwọ obìnrin tó yẹ kó bóyá ọkọ ẹ ló ń dá gbọ́ gbogbo bùkátà nu ilé ìwọ obìnrin tó bímọ mẹ́rin tó bímọ márùn-ún tó bímọ mẹ́ta tí wọn náà tún ronú àti kúrò nù ìgbéyàwó ìwọ obìnrin tó yẹ kó bóyá gbogbo bùkátà nu ilé ọkọ ẹ ló ń gbé kò sí kankan tó ń gbé ń bẹ ìwọ obìnrin tó yẹ pé òun ò mọṣẹ́ owó ṣe ni ìwọ obìnrin tó yẹ pé òun ò lè dá nǹkan kan ṣe ni wọn wá ń gbà wọ nímọ̀ràn pé pack your things and get out of your marriage òun náà wá fẹ́ kó jáde mo fẹ́ kó o rọ́dá kó tó ṣe é ni o mo fẹ́ kó o ṣọ́ ìmọ̀ràn gbà ìwọ obìnrin mi nì irú ìmọ̀ràn yìí kò sí fúnrú ìwọ tó yẹ pé bóyá ò lè dá nǹkan kan ṣe ni má gbàgbé wípé ọkọ ẹ ló ń sanwó ilé ló ń san gbogbo ló ń pè ogo bills nínú ilé má gbàgbé wípé o tó o wá fẹ́ kọ́ ọmọ jáde kúrò nínú ìgbéyàwó òun náà fẹ́ lọ dá dúró ẹ ọkọ ẹ ṣẹ ọkọ ẹ ṣe gbá fún ọkọ ẹ ṣàwò fún òun náà wá fẹ́ bínú kúrò nínú ìgbéyàwó á dà kó o rò dáadáa o kò tó ṣe torí pé tó bá kó jáde kúnnù gbéra nígbèyàwó yìí àwọn ọmọ yìí ló máa kó sínú wàhálà ìwọ ọ̀rẹ́ mi àwọn ọmọ yìí ló máa kó sínú ìdààmú ni torí pé bí a ò lè dá nǹkan ṣe obìnrin tó ń dá tó lè gbọ́ bùkátà lójú méjì tó ń ṣẹ́ lójú méjì gan òun gan sì ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ọlọ́run ọba ni wàá fẹ́ kó torí pọ̀kọ ẹ̀ ṣẹ̀ ẹ́ lẹ́ṣẹ̀ kan wàá fẹ́ kó jáde wàá gbé ọ̀rọ̀ ẹ sílẹ̀ àwọn èèyàn wá ń gbà ẹ́ nímọ̀ràn pé má jẹ́ kó pa ẹ́ o kẹ́rù ẹ kúrò ní ìgbéyàwó hmm. àánú ẹ̀ ń ṣe mí tó o bá ṣe bẹ́ẹ̀ tó o gba àwọn ìmọ̀ràn yìí tó o bá kó ẹrù jáde kó o nílé ọkọ tó o ká àwọn ọmọ yìí jáde kó nílé ọkọ wàá dá àwọn ọmọ yìí sínú wàhálà ní olùgbọ́ mi bí tó máa ti bẹ̀rẹ̀ náwó ṣíṣe wàá bẹ̀rẹ̀ látòrí owó ilé ni owó náà ni owó security owó omi ni ìwọ tó mọ bùkátà àgọ́ tó ẹ pọ́kọ ẹ ló ń gbọ́ gbogbo bùkátà nulé bòrò ti fẹ́ bẹ̀rẹ̀ wàá ká àwọn ọmọdé yìí sínú wàhálà tinú ìdààmú jọ tó bá kó kúrò nulé tà ń sọ̀rọ̀ nípa ìṣẹ́nulé tèmi adérìkẹ́ ló ń kó bọ̀ ni àbínú ilé àwọn tó gbà ẹ́ nímọ̀ràn ibẹ̀ ló ń kó lọ ni àwọn tó ní kó o kó jáde kó o kó jáde tí wọ́n ń gbà ẹ́ ní ìmọ̀ràn yìí èyí tí wọ́n ń gbà mọ́ra nínú ilé ọkọ wọn ó ju titi ẹ lọ ní wọ́n dẹ̀ ń gbà wọ́n ní ìmọ̀ràn má gbàgbé wípé ìmọ̀ràn orí ìmọ̀ràn orí social media ni o online la wà oníkálukú lè sọ nǹkan tó bá wọn ọ̀pọ̀lọpọ̀ ohun ọmọ tó ń gbà mọ́ra nínú ilé wọn tó dẹ̀ ń gbà ó ju tọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ tó bá kọjú sí ẹ ta tó bá kọ̀yìn sí ẹ ta tó bá kù wọ nìkan kó o tẹ́rù ara ẹ̀ pa ṣọlá nàìjíríà ayé òde òní tá a wà yìí ẹni tí ò ẹni tí ò bá mọṣẹ́ ṣe dáadáa kò lè dá dúró fún ìdí èyí má jẹ́ kẹ́nikẹ́ni gbà ẹ́ ní ìmọ̀ràn jókòó kó o rò dáadáa ni kó o ṣọ́ ìmọ̀ràn gbé gbogbo ìmọ̀ràn kọ́ là ń gbà àwọn ọ̀mọ̀ràn pack your things out of your husband's house yẹn is not for you obìnrin tó bá ti lè dáṣẹ́ ṣe tó ò mọṣẹ́ ṣe tí ò lè ṣègbìyànjú tí ò bá strong kò lè dá o ò lè ṣe tó tó bá gbé o ò lè gbé lóṣù kan lásán ọ̀run máa wò ẹ́ wàá mọ̀ pé o ṣe nǹkan fún ìdí èyí tọ́kùnrin ò bá ti lù ẹ́ tó bá yẹ kó bóyá ẹn owó yẹn ni ò tó ni mo ká ọmọbìnrin ni mo ṣe kinní kan táyà torí ìyẹn bá ni ẹ lè jọ sọ láàrin ara yín kẹjọ parí ẹ̀ síbẹ̀ má torí pé bóyá o ká nǹkan kọ́ ọkọ kọ́ ọkọ ọmọbìnrin kó wá ló fẹ́ kó jáde kúrò nílé kó fẹ́ dá àwọn ọmọ sínú wàhálà ṣé orí àwọn single tó ta ló wà ń ta àwọn ọmọ tó ju wọn rí fún ìdí èyí fìdímọ́lé ọkọ ẹ má kẹ́rù kankan jáde torí n tó máa lọ fèsì ń ta ló fà tọ́pọ̀lọpọ̀ obìnrin mìíràn fi ń dọ̀ kó tí ò tọ́ ni n tó máa lọ fojú winá níta á ju nǹkan tí wọ́n gan tó rò lọ́kàn lọ má ṣàfarawé ẹnikẹ́ni jókòó kó máa tọ́jú ọ má kàn ọmọ ọlọ́mọ sínú wàhálà ire o.